Allahumma taqabbal salatana. Òdodo ọ̀rọ̀ Alukurani ọ̀rọ̀ lọ́wọ́ bá ni. Kò sí òjíṣẹ́ méjì tá a fẹ́ràn tó kọjá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Tàbá wa sọ nípa ilé kí ó ta gbé kalẹ̀ pẹ̀lú Sunnatu Rasul. Ilé kí o Madu Umaru Bunu Kọ̀tọ̀. Ilé kí o tó tó gbangba sùn lọ yẹ. Ilé kí o Madu Umaru nkọ́nilẹ́kọ̀ọ́ tẹ̀sìn. Tó ń tẹ̀dé Lárúbáwá. Wọ́n kọ́nilẹ́kọ̀ọ́ Alukurani tí ó yé ni yéké. Ilé kí ìkọ́rùn fúnni lẹ́kọ̀ọ́ ìdádí ìtìdáyé àti sànàwí iléekéwú wà lọ́jọ́ monday sí ọjọ́ friday ẹ ó láǹfààní àti wá sí iléekéwú láàárọ̀ ọ̀sán fún àwọn ọmọ ilé ẹ̀kọ́ alẹ́ fún àwọn òṣìṣẹ́ àti òpin ọ̀sẹ̀ iléekéwú madu umaru bunu kọtọ wà ní ten ayégun street orílẹ̀ gànmú ìpínlẹ̀ èkó fẹ́kùnrẹ́rẹ́ àlàyé máa pè sórí zero eight zero two eight two five nine six five seven madu umaru bunu kọtọ iléekéwú tá a gbé kalẹ̀ pẹ̀lú ìlànà ọlọ́run ọba. bisimilah alhamdulilah. والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه وبعد أقبل فون وبعد دوا أترويكياتي كفون أنبوى محمد صلى الله عليه وسلم كما مالوري رنكا كما باوا أرالي ري كما باوا ياوري كما باوا صحابة ري kí wọn bá gbogbo àwọn tí wọn bá ń tẹ̀lé ìlànà rẹ̀ pátápátá títí di ọjọ́ ìgbéra kìyàmà a kí ẹ̀yin olùgbọ́ wa pẹ̀lú kíkí tó fi ń lọ́lá jùlọ nì kíkí tó fi ń dáa jùlọ pẹ̀lú gbólóhùn ìsìláàmù pé assalamu alaikum wa rahmatulahi wa barakatuh atukiyin sórí ètò yín ètò wa hadiyun nabi ìmọ̀nà nabi sallallahu alaihi wasallam èyí tí ó ń dé tí ìgbọ́yín ní ìrọ̀lẹ́ yìí eré tí ó tún wá jẹ́ àkọlé wa tèní òun náà ni zakatul fitri ọmọdéru wa tí wọ́n bá wa yànnà náà àwọn ọ̀rọ̀ yìí láti gbà ramadan ti bẹ̀rẹ̀ tí tó fi débi tó dé yìí wọ́n ti wà ń kálẹ̀ láti lè yànnà náà àwọn ọ̀rọ̀ yìí fún wa bí allah subhanahu wa ta'ala kò mọ́ ṣáà fi àhàn wọn lé náà àwọn náà ni fadila fadilatu sheikh al-mudir abu mus'ab ibrahim bin salih oganija hafidhahullahu wara'a bismillah. الحمد لله وكفى والصلاة والسلام على النبي المصطفى وعلى آله وأصحابه وعلينا أجمعين ọ̀pẹ́ ni fún ọlọ́run ọba ọba tí ó ṣe pé òun náà ni ó ní ọpẹ́ ní gbogbo ìgbà ní gbogbo àsìkò adúpẹ́ fún aṣèké àti ìgẹ̀ fún anábíwá muhammad sallallahu alayhi wa sallam àti abáwo a rí pé ramadan ti ń mú ẹnu bọ̀ wá sópin ti ń lọ ìparí báyìí nínú àwọn ojúṣe wa nínú oṣù ramadan òun náà ni ti a mọ̀ sí ọ̀rọ̀ zakatul fitr àbí ká ní sọ́dà kọ́tòlì fìtì èyí tí àwa yorùbá mọ̀ sí jákà lọ́dọ̀ wa ẹ rí gbólóhùn yìí kí ló dé tá a fi sọ́ ní sọ́dà kọ́tòlì fìtì àwọn afáàjọ yìí wa pé aṣọ gbólóhùn yìí aṣọ gbólóhùn yìí ní zakatol fitiri lè hànà ha tẹ́jì bòbí fitir mi rọmọdọ́ nítorí pé sàkáyìí di tó di ọ̀ràn èèyàn pẹ̀lú pé a sí inú àparí ààwẹ̀ wa nínú oṣù ramadan ẹ wà rí fitiri yìí nínú àwọn àgbọ́yé èyí tó yẹ ká gbọ́yé lábẹ́ rẹ̀ òun ni pé gbogbo wa gbọ́dọ̀ mọ̀ pé kò ní ìbáṣepọ̀ mọ́ ọ̀rọ̀ owó wa bó ṣe lè kọ́ mọ́ ìyẹn ni pé kìí ṣe ṣàkó owó ni ọlọ́run ní ayọ̀ kìí dẹ̀ ṣe pé ni. ntí agbàlérò nínú ẹ̀ náà ni pé ṣàkàkànni tó ṣe èèyàn máa fi ń fọ ẹ̀mí mọ́ èèyàn sì máa fi ń fọ ara èèyàn mọ́ lọ́lọ́run ọba fi ní pé kayọ́ kìí ṣe téèyàn fi ń fọ owó mọ́ ó sì lè kọ́ mọ́ nínú àwọn tó yẹ ká gbọ́yé nínú tá à ní zakatul fitr òun ni ìdájọ́ rẹ̀ ipò wo ni islam tó sí zakatul fitr yìí ó rinlẹ̀ pé gbogbo nínú ẹ̀sìn islam ó rinlẹ̀ pé ọ̀ràn èèyàn ni lédi gbogbo mùsùlùmí pátápátá fún ẹgbà wa ọ̀rọ̀ tí àfọ́ àwọn abdullahi ọmọ umaru gbà wá ó ní anábíwá muhammad sallallahu alaihi wasallam fọ́rọ̀dọ̀ sọ́dà kọtàlífẹ́tìrì min ramadan sọ anmin tamuri ó ní anábíwá muhammad ó ṣe sàkátòlífẹ́tìrì ó ṣe lọ́rùn ẹ̀yàn níbi ká máa yọ òdìdí sọ́ọ̀ kan ìtàǹpẹ̀ ní sọ́ọ̀ òun ni múdù mẹ́rin ó ní a máa yọ́ látara làbídùn gbígbẹ anabi wa ṣe lọ́rọ̀ yẹn yìí alẹ́lẹ́ abudi lérí ẹrú walhur àti ọmọlúàbí wàdàkàrí walhunfa wàsọ̀rẹ́ walkabir minal musulmi bákan náà ọ jẹ́ ọ̀ràn yẹn fọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbàlagbà nínú àwọn mùsùlùmí sakatul fitiri tá pè ní ọ̀ràn yẹn yìí tá a sì ní àwọn tí ọjọ́ ranyàn lélẹ́rí àwọn náà ni àwọn tá a kàkalẹ̀ yìí àtọmọdé àtàgbàlagbà gbogbo wọn wọ́n láǹfààní àti yosakato lfete torí pé ọ̀ràn èèyàn ni fún gbogbo wa lára àwọn àgbọ́yé èyí tí ó tó gbọ́yé lábẹ́ zakato lfete òun ni pé zaka yìí a ní wọ́n máa yọ fún àwọn ọmọ kékeré ọ wà nínú ọ̀rọ̀ pé ìkánú àwọn sọ̀hábà táàmà sí uthman ó jẹ́ óyé wa pé ọlẹ̀ ẹnu ọmọ ẹnu ọmọ tí ń bẹ nínú ìyá rẹ̀ tí wọn ò tí ì bí sáyé tó ti pé ọmọ oṣù mẹ́rin àbólé ní oṣù mẹ́rin a lè yọ sàkáàtò lè fitiri fóun náà torí pé ọlọ́run ọba ti fẹ́ ẹ̀mí sí i la ló fi jẹ́ pé tá a bá ń sọ̀rọ̀ pé ọmọ kékeré ní ká yọ ọ́ fún ọmọ tí wọ́n bí lóòjọ́ gan-an agbọ́dọ̀ yọ ọ́ fún nígbà tá a bá ti gbọ́ ọ yé pé sàkátò lè fitiri èèyàn máa yọ fún ọ̀lẹ̀ ẹnu ìyẹn ni pé ọmọ tó ṣe pé ó ti kọjú oṣù mẹ́rin nínú ìyá rẹ̀ ayọ̀ sàkátò lè fitiri fún nínú tọ́jọ́ ká tó gbọ́ yé tá a ti sọ fún wa òun náà ni pé ayọ̀ fún ẹrú dandan ni fún ọ̀gá tó ní ẹrú lábẹ́ kọyọ sàkátò lè fún ẹni tí ń bẹ lábẹ́ rẹ̀ nínú àwọn tọ́jọ́ ká tó gbọ́ yé lábẹ́ eléyìí náà òun ni pé ọmọ ọ̀dọ́ wa èyí ti ń gbọ́dọ̀ wa house girl yìí wá ní house boy yìí wá ní tó sì àwa là ń tọ́jú rẹ̀ àwa là ń fún ní jíjẹ múmu agbọ̀rọ̀ yọ sàkátù lè agbọ̀rọ̀ yọ fún. sàkátà ń sọ yìí pé gbogbo ẹni tí ọba yọ sàkátà àgbà yìí lọ́wọ́ rẹ̀ tá à ń pè ní yìí ọgbọ̀rọ̀ tó ní lọ́wọ́ ìyẹn ni pé tí ń torí ìdí eléyìí ló fi jásí pé ní sàkáyì fala tẹ́jìbọ̀ alẹ́lẹ́ káàfèrè kìí sọ̀rọ̀ yẹn fún gèfèrè ẹni tó bá jẹ́ gèfèrè kò lè yọ sàkáàtò fìtìrì ló fi jásí pé ní tírú ẹni bẹ́ẹ̀ bá yọ ànígbà lọ́wọ́ rẹ̀ bákan náà mọ́jẹ̀mú ẹlẹ́ẹ̀kejì tó di sàkáyì òjòòdù máa yá fúdolomi ànkóòtìhì ẹni tí ó yọ sàkáàtò fìtìrì ọ rí n ìyẹn ni pé ẹni tí yóò zakatulu fitiri ọgbọ̀rọ̀ níkapa oúnjẹ tó fẹ́ jẹ lálẹ́ ọjọ́ ọdún àti ọ̀sán ọjọ́ ọdún in tó bá níkapa nǹkan yìí tó bá wá lékún lérí eléyìí yóò sàkánbẹ̀ bákan náà ẹni tó ṣe pé ọlọ́mọ nílé oníyàwó nílé tó fẹ́ yọ sàká fún wọn in tí ó ní lọ́wọ́ ọgbọ̀rọ̀ jásí pé ní ó jẹ́ ní tí ó tó jẹ àtàwọn aráalé rẹ̀ àtàwọn tó ti ṣe pé ìnáwó lé wọn lérí ó di dandan fún un tó bá ti láwọn nǹkan yìí lọ́dọ̀ in tó bá ti wá lékún nínú rẹ̀ yóò yọ̀ sàká nínú rẹ̀ lápèjúwe èèyàn bẹ nínú léèyàn jẹ́yàn mẹ́ta àwa nira ìṣe ìríkà bíi márùn nínú ilé àwa mára àrùn yìí bàbá tó ní ìríkà márùn nínú ilé yìí èèyàn mẹ́tẹ̀ẹ̀ta ti ń bẹ nínú ilé àbí èèyàn mára àrùn ti ń bẹ nínú ilé nínú ráìsì ìdíríkà márùn kọ́ ẹbí ìdíríkà mẹ́ta ni wọ́n lè jẹ ní gbogbo ọjọ́ alẹ́ ọjọ́ ọdún àti ọ̀sán ọjọ́ ọdún tá a bá ń sọ̀rọ̀ nípa alẹ́ ọjọ́ ọdún alẹ́ ọdún kọ̀la òun là á máa gbà lálẹ́ ọjọ́ ọdún torí pé òun gangan lòru tí ń máa síwájú ọ̀sán nínú ìsìláàmù àkọ́kọ́ máa ka òru ká tó ka ọ̀sán ni alẹ́ ọjọ́ ọdún a ní ta lálẹ́ ọjọ́ yẹn bákan náà láàárọ̀ ọjọ́ ọdún tó fi de ìrọ̀lẹ́ ọjọ́ ọdún bóyá òun kà wá ju kò ju mẹ́ta lọ àbí kò ju márùn lọ ká ní dìdíkà márùn la lè jẹ nínú rice ìdìríkà méjì tó kù agbọ̀rọ̀ yọ̀sàká nínú rẹ̀ agbọ̀rọ̀ yọ̀sàká tó lè fitiri nínú rẹ̀ nítorí pé nta níní kakọ́ níjọ́ náà lọ́hùn ó ti lékún ju dèédé nta lè jẹ́ lọ́jọ́ yẹn lọ àwa náà a jẹ́ kan nínú olówó níwọ̀nba lásìkò yẹn gẹ́gẹ́ bí ọlọ́run bá sì gbé kalẹ̀ yẹ́wàá ayọ̀ dìríkà méjì yìí ìwọ̀nba ń ká kò bá jẹ́ pé dèdè èèyàn kan ni dèdè kà méjì yìí bá ká dèdè èèyàn kan náà ni ó fi yọ ntọ́lọ́ ní ọlágbára máa nù ajẹ́ pé kò lágbára láti yọ tàwọn yòókù nítorí pé kò lágbára ju dèdè kà méjì yẹn lọ fún èèyàn kan nínú wọn àmọ́ tó bá láǹfààní àti tún ní sí àti tún yọ fún àbí wọ́n yọ fún un ni ẹnìkan yọ fún un ni in tí wọ́n yọ fún un yìí náà ó lè fi yọ fẹ́ lómi kò sí tọ́ta kó torí gbogbo ọ tán bá yọ sàká ọ wà ní wọ́n yọ fún ọ ni wọn náà ò ní yọ tán bá ti yọ fún ọ nù tí wọ́n ti fún ọ ó ti di tiẹ̀ náà nù ọláǹfààní àti yọkan yìí kọ̀ọ̀yọ fún ẹlòmíì nínú àwọn àlàyé èyí tó yẹ kí a tún ṣe fúnra wa òun ni pé ìdíwo lọ́lọ́run ọba ló fi ṣàká yìí ní ọ̀ràn èèyàn léwa lẹ́rí ọyẹ ká mọ̀ dí yẹn bá a bá sì mọ èèyàn ò ní ká mọ̀ yẹn àmọ́ a gbọ́dọ̀ mọ ìdí yẹn ká lè mọ ntí ọlọ́wọ́n ọba subahana wa ta'ala tó fẹ́ yọ jáde látara tó fi ní saka ìjọ ọ̀ràn yàn fún wa tọ́lọ́jọ́ ọ̀ràn yàn fọmọdé ọdọ́ ìrìn fàgbàlagbà ọjẹ́ fẹ́rú ó sì jẹ́ fún ẹni tó ṣe wí kíni ẹni tó jẹ́ ọmọlúwàbí. alákọ̀ọ́kọ́ ni pé tẹ̀tíhìrù sọ́hìm mímọ àṣà àyànkú ní akọ̀dùwọ́kọ̀ àfihì fi síyàmì. òun náà ní ká fi mẹ́ aláwẹ̀ tó gbàwẹ̀ ẹni tó gbàwẹ̀ ká fi saka yìí ká fi mọ́ níbi àwọn nǹkan tó ṣe pé ó ṣeé ṣe kọ́ṣẹlẹ̀ sẹ́ni yìí níbi àwẹ̀ tó gbà minalagwi wa rọp nínú àwọn ọ̀rọ̀ sọkúsọ àtàwọn ìwàkíwà bákan náà ìgìnáhù lè fukọ̀rá ìwàlì masaki ni a ní sọ́ọ́lì fi ìyá omìnir eid ká rí i pé arọ àwọn aláìní lọ́rọ̀ kò níbi kí wọ́n máa tọrọ jẹ lọ́jọ́ ọdún ká fi ìdùnnú wọnú ọkàn wọn ní ọjọ́ ọdún yìí yàrá tí tó fi ní ká sí kíni káyọ̀sàkáyìí ó nílẹ̀ nínú àdìsá anábì wa muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bó ṣe wà nínú ìgbà wà fún àwọn abdullahi abbas ó ní anábì sọ pé ó ní anábì wa muhammad sallallahu alayhi wa sallam fárọ̀dọ̀ zakat alfitiri tuhuratan lisahimi minalagihi wa rọfi wa tucmatan lilmasakin ó ní anábì sọ zakat alfitiri ó ṣe lọ́nà yẹn kó máa jẹ́ ntí ọmọ máa láwẹ̀ kó o níbi ọ̀rọ̀ sọkúsọ ìwàkiwà ìṣekúṣe kó sì máa jẹ́ oúnjẹ fún gbogbo àwọn tí wọn ò ní lọ́wọ́ eléyìí ni àwọn ìdí èyí tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó torí ẹ̀ ṣe zakatul fitiri tó torí ẹ̀ ṣe ní ọ̀nà èèyàn fún wa nínú àwọn ìdí òun ni pé fíhà ìdíhàrú ṣokòrè ní ìmọ̀tìláyà alẹ́lẹ́ abudi bí ìtìmẹ́mi síyámi ṣáàrí ramadan wákìyàmì òun ni pé ìyẹn tún láǹfààní láti rí ní abẹ́ pé ìyẹn zakato lè fẹ́sẹ̀rè láti ṣe àfihàn ìdúpẹ́ orin tọ́lọ́wọ́n ọba ṣe fún wa nípa pé arí rọmọdánà bẹ̀rẹ̀ nírọ̀rùn a sì parí rẹ̀ nírọ̀rùn a tún rí àwọn ìrún wa kí nínú ẹ̀ bó ṣe tọ́ àti bó ṣe yẹ àti àwọn iṣẹ́ olóore èyí tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó ṣe nírọ̀rùn fún wa nínú oṣù yẹn a ń dúpọ̀ rẹ̀ ni fún ọlọ́run ọba a sì ń ṣàfihàn pé ọlọ́run ọba o kò sí wa nírọ̀rùn èmi náà dúpẹ́ fún ọ mo fi eléyìí ti sàrà táàbà wa yọ zakatul fitr ó ní n tá a máa yọ ó lòdìwọ̀n tí sẹ̀ríà béèrè lọ́dọ̀ wa ó lòdìwọ̀n tó fẹ́ ká yọ àti pé nínú àwọn nǹkan wo láti yọ zakatul fitr aláàkọ́ ni pé alwajibu fi zakatul fitr sọ̀ọ́n mingaalibi kó ti alẹ́lẹ́ báladi ẹni tí ó bá yọ zakatul fitr yóò yọ odidi sọ́ọ̀ kan sọ́ọ̀ kan sọ fúnra wa lẹ́ẹ̀kan pé múdù mẹ́rin ní bẹ́ẹ̀ nù rẹ̀ bẹ́ẹ̀ bá ní múdù anábìwá muhammad sallallahu alayhi wa sallam òṣùwọ̀n tá anábì máa fi yọ nǹkan tá à ń pè ní múdù mẹ́rin rẹ̀ láyọ̀ tá a bá ní àǹfààní àti rí múdù yìí tá a bá yọ odidi agolo mílìkì mẹ́rìnlá ọmọ ṣe déédéé múdù mẹ́rin tá a bá ṣe eléyìí a wàá yọ nínú èyí tó borí jù nínú oúnjẹ tá à inú àwọn oúnjẹ tó borí jù nínú ìnáwó wa lónìí tá a lè yọ sàkáàtò lè fìtìrì nínú ẹ̀ àti mọ̀ kí múdù mẹ́rin láyọ̀ fẹ́ yẹn kọ̀ọ̀kan bí yẹn bá jẹ́yàn márùn-ún nulẹ̀ àbí yẹn jẹ́yàn mẹ́wàá yọ yọ múdù mẹ́rin mẹ́rin fún orí kọ̀ọ̀kan átà tó fi dédé ọ̀rọ̀ lẹ́nu èyí tó ti kọjọ́ ọmọ oṣù mẹ́rin tá a bá wá fẹ́ yọ nínú àwọn oúnjẹ tá a mọ̀ káwọn yẹn bùkátà sí jù láwùjọ wa inú ẹ̀ láti yọ bí ká yọnu rice eléyìí lóúnjẹ táwọn yẹn bùkátà sí jù láwùjọ wa bí ká yọ nínú ẹ̀wà bí ká yọ nínú gàrí àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àmọ́ àwọn èèyàn lónìí àwọn èèyàn á máa ṣe mistake àwọn kan lónìí tí wọ́n máa fi ń yọ òun lọ́ka bàbà àgbàdo a lè fọ́ka bàbà àtàgbàdo yọ lónìí torí pé kò ní rọrùn fún ẹni tẹ́ ẹ bá fún lọ́ka bàbà àti àtàgbàdo kó rí jẹ láàárọ̀ ọjọ́ ọdún torí pé yóò ní bọ́kárà kọ́ ẹsẹ̀ lọ lọ ó sì lè má lówó tí ó fi lọ yóò ní bùkátà sí pé kọ́ ẹ̀sẹ̀ sàwọn pósẹ̀sì kan lérí rẹ̀ tó jẹ́ pé ó lè mọ́ rọrùn fún àmọ́ tá a bá gbé ráìsì fún ó yẹ kọ́dọ̀ asomi kọ́dà tó bá ti rí yọ yóò rí jẹ tá a bá gbé wà fún ọrọ̀rùn kọ́dà asomi kó se kíni kó sè é kó fi yọ sí kó rí jẹ kóun náà dẹni tó ṣe pé kíni tí yóò yọ bámbámú ní àárọ̀ ọjọ́ ọdún bákan náà bá a bá kàrí fún yẹn tá a bá fi yọ jákà fún yóò rọrùn kẹ́ni yóò dà sómi kóun náà rí nǹkan jẹ sínú ara rẹ̀ àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tí ọjọ́ báyìí tá a mà pé nínú àwọn tó borí nínú oúnjẹ wa láwùjọ yìí àmẹ́yìn tí ń yọ ọkà bàbà àbẹ́yìn tí ń yọ jéró àbẹ́yìn tí ń yọ nǹkan mìíràn nínú tó yẹ pé kò kọ́rọ́nù láti sáré jẹ láàárọ̀ kùtùkùtù lọ́jọ́ ọdún àbí lálẹ́ ọjọ́ ọdún irú àwọn nǹkan yìí ká má fi yọ jáka wa àwọn nǹkan tá a mọ̀ pé yóò wúlò dàrẹ́ẹ̀tì kéèyàn tára rí jẹ lójú ẹsẹ̀ irú àwọn nǹkan yìí lèèyàn máa fi ń yọ jáka bákan náà nínú àwọn nǹkan tó yẹ ká gbọ́ yé kò sí tó burú kárí ẹnìkan kọ́ yọ zakato lè fitiri rẹ̀ kọ́ yọ fún jẹ̀mọ́ bóyá àwọn jẹ̀mọ́ mọ́sálásí kan ni kọ́ yọ fún wọn bóyá àwọn jẹ̀mọ́ ẹgbẹ́ kan ni kọ́ yọ fún wọn pé sàká mi lélẹ́yìí kó gbogbo jẹ̀mọ́ yẹn yọjọ pin bóyá àwọn sítúdẹ̀ǹtì ọmọ ọmọ ilé ẹ̀kọ́ kan ni bóyá ọmọ ilé ìwé kan ni wọ́n kóra wọn jọ síbi kan ni àbọ̀mọ ilé kíkan kóra wọn jọ síbi kan ni kíyàn ó gbé sàkáàtò lẹ́fẹ̀tì tèèyàn nìkan kó gbé fún wọn kò sì tó burú bẹ́ẹ̀ mẹ́sìn wa bákan náà kò sì tí ń tó burú kí gbogbo jàmá mọ́síláṣí kan kí wọ́n lọ yọ fún ẹnìkan nínú ẹni tó màkítá líkà ni kò sì tó burú mbẹ́ eléyìí ò sọ dandan fún wa kọjá sí pé ní tá a bá yọ sàká wa ẹni tá a ti rí pé wọ́n ti yọ sàká fún rọpẹtẹ àbá ẹni tá a rí pé tán bá yọ sàká yẹn fún kò ní gbé lọ fáwọn èèyàn torí pé lónìí yìí náà àwọn ìmáàmù mọ́síláṣí ọ̀dà kákókò sàká lọ sọ́dọ̀ wọn ọ̀dà àkàkọ́sàkà lọ sọ́dọ̀ wọn àmójúṣe wọn ni pé káwọn náà kọ́sàkà yẹn kí wọ́n jó dọ́dọ̀ àwọn mùsùlùmí kí ṣe pé káwọn wá sọ̀rọ̀ sínú ilé kọ́mọ wá jẹ lọ oṣù kan oṣù méjì lẹ́yìn rọ̀mọ̀dánà eléyìí kò sí nínú ẹ̀kọ́ bó ṣe lè kọ́mọ tá a bá wá rírọ àwọn mọ́mùtẹ́lẹ́kọ́ mọ́ sọ̀rọ̀ sínú ilé báyìí ni kì ká gbé lọ fẹ́lòmíì tá a bá mọ̀ nínú àwọn tálíkà àǹfààní tá a fi yan fáwọn ìmọ̀ọ́mù náà ni pé àwọn láǹfààní àti mọ àwọn jàmá tí wọn ò lówó lọ́wọ́ àwọn jàmá tí wọn ò rí sí tọ́lọ́wọ̀n òbùkún àwọn ọ̀dà àwọn ọmọ ní ni wọ́n fi gbé fún wọn àmọ́ lónìí àdáwò tá a rí ni pé àwọn àfáà lónìí tó bá gbàjọ sínú ilé àwọn márùn náà tó bá gbàjọ sínú ilé wọn ò ní pin jáde àwọn náà ìyàwó wọn náà adẹni tí wọn máa tajà lẹ́yìn rọmọdánù yóò adẹni tí wọn máa tẹ̀lé ẹdẹni tí wọn máa tàrẹ́ sí láàrin àwọn àsìkò díẹ̀ lẹ́yìn rọmọdánù eléyìí kè sínú tí ọba mu bó ṣe lè kọ́ mọ́ bákan náà nú àwọn àkíyèsí kálá fẹ́ sọdọ̀ owó pé owó láàfin yọ kíyàn wá lọ sírò dèdè múdù mẹ́rin èyí tó ṣe dèdè ráìsì káwá ní múdù mẹ́rin dèdè ráìsì lónìí o tàbá ma eh, yọ agolo mílíkì mẹ́rin lánú ẹ̀ yọ mọ̀ ṣe dèdè owó báyìí wọ́n tó bá fẹ́ fowó yọ olè fowó yọ irú eléyìí ò sínú àgbọ́yé tí ànábìwá muhammad tó mú wa fún wa ṣàkó owó ń bẹ lọ́tọ̀ ṣàkó owó ń bẹ lọ́tọ̀ eléyìí ọ̀ràn yẹn tó yẹ pé pẹ̀lú ògùtọ̀ ọlọ́run ọba àmọ́ lẹ́kùnrẹ́rẹ́ lérí sàkó owó wà lọ́tọ̀ eléyìí ọlọ́wọ́n bá gbé kalẹ̀ pé oúnjẹ ni kẹ́ẹ̀ fi yọ́ ni oúnjẹ ni kẹ́ẹ̀ fi yọ́ ẹ sì nínú àdìsí ta kàlẹ́ kan ìgbà tí àfa àwa tó gba àdìsí yẹn wọ́n ní ànábì ni wà tó ọmọtán lè ní masakin kọ́mọ ojú oúnjẹ fún wọn ni torí ẹ a gbọ́dọ̀ fi owó yọ a gbọ́dọ̀ sọ pé owó la fẹ́ fi yọ bó ṣẹlẹ̀ òkọ́ mọ́ bí ìsàká eléyìí ṣe wà tọ́jẹ́ tó ń jẹ bẹ́ẹ̀ ni làwọn láwọn ṣàká mi náà yàtọ̀ sí towó bí ìsàká eh, àwọn nǹkan tọ́jẹ́ ẹranko islam gbé yẹn náà kalẹ̀ fún wa káwá ní sàkáǹkà jọjọ ẹranko ìka lówó láàfin yọ ẹ̀rí pa lè ṣe bẹ́ẹ̀ torí ẹ̀ ọlọ́run ọba yín ẹ̀ lè kọ́ lẹ́sìn ntọ́lọ́run bá bá gbé kalẹ̀ fún yín òun náà ní kẹ́ẹ̀ fi ṣe ẹ̀sìn fún ọlọ́run ọba subahánahu wàtàhálà torí ẹ̀ ni pé púpọ̀ wá tá à ń fowó yọ sàkátù lè fitiri lónìí àti tàpá sí ìlànà tí anábìwá muhammad tí ó mú wa tó mú wa fún wa nínú àwọn nǹkan tó yẹ ká tó ṣàlàyé fúnra wa àsìkò owó ní sàkáyìí di ọ̀ràn yẹn fún wa láti yọ zakata sọ yìí tẹ́jìbù zakato lifitiri bí gorobi shamsi mi ilé ìlàtìlẹ́yìn zakato lifitiri di ọ̀ràn yẹn fún gbogbo mùsùlùmí láti yọ nígbà tóorùn bá ti wọ̀ ní òru ọjọ́ ọdún kọ̀la lágbọ́dọ̀ yọ sakayi nítorí pé àsìkò yìí ni anabiwa muhammad sallallahu alayhi wa sallam ló gbé kalẹ̀ fún wa bí ká máa yọ. tá a bá àsìkò tọ́yẹ ká yọ sakato lifitiri yìí alásìkò kan tọ́já sí pé àsìkò fọ̀déèlà ni àsìkò àdáàwò ni a sì lásìkò tọ́já sí pé ní àsìkò jàwáàsù ni àsìkò fọ̀déèlà ni òru ọdún kọ̀la yìí òru ọdún kọ̀la àsìkò tó dáa jù tí islam fẹ́ ká mọ yọ nìyẹn lọ́dún kọ̀la ká ti lọ yọ tí ó fi di àárọ̀ ọjọ́ ọdún síwájú kí wọ́n tó ké kí wọ́n tó ké irun nítorí pé eléyìí rẹ̀ nínú àdéṣe tí a abdullahi ọmọ umar gbà wá pé أن النبي صلى الله عليه وسلم أمر بزكاة الفطر قبل خروج الناس إلى الصلاة anabi pàṣẹ pé ká máa yọ sàkátùlù fitiri síwájú káwọn èèyàn tó jáde lọ kí irun éèdì ní ọjọ́ ọdún ló fi já sí pé ní gbogbo àwa tá a bá yọ sàká wa a ní láti gbìyànjú ká yọ láti alẹ́ ọdún kọ̀la a tún wá ní àsìkò míì tá a pè ní wákìtòlì jawaas àsìkò tó tọ́ láti yọ sàká ní inú rẹ̀ tó ṣe pé tá a bá yọ sàká sàká tó lè fitiri lásìkò yìí kò sí ẹsẹ̀ fún wa bí ó ṣe lè kọ́ mọ́. àsìkò yìí náà ni fọwọ́ kọ́bùlálẹ̀ ẹ̀yìn ìdìbò yẹ omi àwòyà omi òun ni ká yọ sàká tó lè fitiri síwájú ọjọ́ ọdún bọ́yọ́jọ́ kan síwájú àbọ́jọ́ méjì síwájú àlèṣeléyìí kọ́mọ́jù báyìí lọ kí nìdí tá a fi lá àlèṣeléyìí ni pé arínú àwọn sọ̀hábà rìdíwánu láàyè àlẹ́yìn àjùmáyìn si wọ́n seru eléyìí ege bí abdullahi ọmọ umar bó ṣe ṣe àtẹlùmíì nínú àwọn sọ̀hábà tá a bá sì gbàgbé àrípa sọ fún wa pé ìmọ̀nà àwọn kpe ní téèyàn máa sahaba tẹ̀lé náà ni nítorí pé lára àmọ̀nà tí ànábọ̀wá muhammad sọlọ́lá tó kì wá sákèésí rẹ̀ ni pé ẹ gbọ́dọ̀ tẹ̀lé lókun ìgbà tí ìmọ̀nà yẹn ti tako ìmọ̀nà muhammad torí ìdí ẹlẹ́yìí ọ̀nà tá a gbà tá a fi yọ tá a fi yọ sàkálẹ̀ lẹ́yìn nínú àwọn tó yẹ ká wá gbọ́yé lábẹ́ eléyìí kò tọ́ fún gbogbo mùsùlùmí kó wá lọ́sàkátò lè fitiri rẹ̀ kọ́ lọ lára di ẹ̀yìn bàtà bá kírun éèdì tán àwa ara àwọn èèyàn lónìí tọ́jọ́ pé éèdì gangan ni wọ́n ti máa lọ gbé fún ìmáàmù kò dáa tó torí tó bá lọ gbé fún ìmáàmù ní éèdì kò ní láǹfààní àti dọ́dọ̀ àwọn tó yẹ kó dé kò ní láǹfààní àti dọ́dọ̀ àwọn tó yẹ kó dé kó tó di pé àsìkò kún tó di kí wọ́n kí ìran sọ̀lá tó láìd ló fi jásí pínlẹ̀ agbọ́dọ̀ gbìyànjú ká ti gbé e dọ́dọ̀ ẹni tó jẹ́ ìmáàmù àbẹ́ni tá a rí pa agbẹ́gbẹ́ e fún síwájú kún tó lọ kí ìran eid bó ṣẹlẹ̀ kọ́ mọ́ ká ti gbìyànjú eléyìí ayé àfi tó bá jásí pínlẹ̀ abáwà ní ọ́ndà pé dọ̀rọ̀ orí ti ṣẹlẹ̀ làrórí ti ṣẹlẹ̀ àrọ́gbọ́n dámọ́ bóyá ọ̀nà wá jìnnà gan-an àṣìrẹ́ni tá a gbé e fún bí àwọn tí wọ́n ń gbàdúgbò olówó tí wọ́n nírè yẹn ládùúgbò wọn kó wájá sí pé ní kó tó débi tí ìmáàmù wà àsìkò yìdì ti tó ọ wá bá ìmáàmù ní yìdì tó bá ṣerú eléyìí nígbà tó já sí pé ní kò rọ́gbọ́n dá sí i ni irú eléyìí a ní mu sí torí pé kò rí iṣẹ́jú bó ṣe ṣe yẹn lọ. àwa ní kọ̀tọ́ fún wa láti lọ sakatul fitiri yìí láti lọ lára di ẹ̀yìn eid nítorí gbogbo ẹni tó bá lọ lára di ẹ̀yìn héèdì irú ẹni bẹ́ẹ̀ a ní ká ní sàkáàtò lè fitiri fún bó ti ẹ̀já sí pé ní tó ṣe èyí náà ọ gbọ́dọ̀ ṣe é nítorí pé sàkáàtò lè fitiri téèyàn bá yọ lásìkò rẹ̀ kò túmọ̀ sí pé ó ti bọ́ fún wa o kò bọ́ fún wa o ọ̀yọ́ náà ni gbogbo ọwọ́ tó láǹfààní àti yọ lásìkò tó yẹ kọ́ yọ tó bá dẹ̀yìn àsìkò yẹn náà ọ̀yọ́ ni àmọ́ kọ́ mọ̀ pé o ò ní gba aláàdá sàkáàtò lè fitiri bó ṣe ẹ̀kọ́ gbà àmọ́ dandan ni fún ọkọ̀ ọyọ́kọ̀ nínú dúkìá rẹ̀ torí pé ànábì sọ fún wa nínú ọ̀rọ̀ rẹ̀ nípa pé gbogbo ẹni tó bá yọ sàkáàtò lè fitiri gẹ́gẹ́ bó ṣe rinlẹ̀ nínú àdéṣe àfáwa abu orera àti ibnu maja nínú àdéṣe àfáwa abdullahi abbas anabi ni mani adaha kọbula sọlaat ẹnikẹni tó bá yọ sakato lè fitiri síwájú kótó nípa kírun fàyíyà zakato makobola sakayi la gbà lọwọ rẹ ọlọrun ọgbà lọwọ rẹ wọn mani adaha bada sọlaat ẹni tó bá wà lọ yọ lẹ́yìn sọ̀láàtù tó kírun ìdì tán fàyíyà sọ́dakọ́ tún mìíràn sọ́dakọ́ irú ẹni yìí sàárà ló ṣe nínú àwọn sàárà tí èèyàn máa ń ṣe. ó lè wá ṣẹlẹ̀ fún èèyàn kọ́ mọ̀mọ̀ pé òní ọjọ́ ìdì ni kọ́ ìgbà tí ilẹ̀ mọ́ tán lẹ́yìn ìgbà tí ilẹ̀ mọ́ tán tí ọjọ́ ti lọ ló tó mọ̀ pé ọjọ́ yẹn ọjọ́ ìdì ni ṣerú ẹni báyìí náà ṣáàkàrú ẹni bẹ́ẹ̀ sẹ́ni tó já sí pé ní ṣàkà rẹ̀ tó padà yọ lẹ́yìn ìgbà yìí ọkàn jẹ́ sàárà lásán ni àníkà síbẹ̀ nítorí pé ẹniwé ẹni yìí ti ní excuse lọ́dọ̀ ọlọ́run ọba subahánahu wàtàhálà excuse wo ló ní excuse pé kọ̀ọ̀mà àìmọ̀sí nínú ẹ̀sìn wa àkínfín búyàn àkínfín búyàn torí pé láyà anábì sọlọ́lá àṣàlà ìtọ́jọmọ́ bẹ́ẹ̀ náà ṣẹlẹ̀ tó jásí pé ní anábì ọ̀ láǹfààní àti mọ̀ pé ọjọ́ yẹn ọjọ́ ọdún ni tó jẹ́ pé ó di ọwọ́ ọ̀rọ̀lẹ́ ìrọ̀lẹ́ ni wọ́n tó rí èèyàn wá sọ fún wọn pé àwọn mọ̀ rósù ní alẹ́ àná ànábì sọ fáwọn èèyàn pé kí wọ́n sínú wọ́n tẹ̀sọ́ lóúnjọ́ kejì tó túmọ̀ sí pé wọn ò láǹfààní àti ọ̀sàkátò lè fi tìrì jọ yẹn àsìkò tó yẹ kí wọ́n kírun sì ti kọjá àmọ́ wọn lọ kírun ìdì yẹn ní ọjọ́ míì torí ìdí eléyìí ẹni tí ọmọ pọ́jọ ìdì lọ́jọ́ kan tọ́wá létí láti yọ sàkárì à sọ pé ro ẹ̀san tó yẹ kó dó fún ẹni tó yọ ẹ̀sàn kátó lè fitiri àníṣe bí kò ní dó fún yóò dó fún rẹ níbẹ̀ torí ilé ilé jama mùsùlùmí kọlọmba subhanahu wa ta'ala kó fi òdodo mọ̀ wá ní òdodo kó jẹ́ á lè lo ìlànà èyí tí ànábì gbé kalẹ̀ lérí ọ̀rọ̀ zakai adẹ̀tí sọ fún wa pé ọ̀ràn yẹn ni gbogbo àwa tá à ní kàkún sí ká gbìyànjú àti yọnu owó wa pàápàá jùlọ àwa tó ṣe pé a ti ní tí afẹ́jẹ tó lékún ìwọ̀nba tó lékún yẹn á lọ yọ ìwọ̀nba tó lékún yẹn á lọ yọ torí pé tá a bá yọ ìwọ̀nba tó kọ́ra bá yẹ́sí pé ní múdù méjì la bá rí àwa nìkan la fẹ́ yọ fúnra wa múdù mẹ́rin lọ́yẹ káyọ ọyẹ káyọ fourteen mix àwa àwa rí ten mix ten mix yẹn náà wàá yọ ìwọ̀nba tó ní lágbára nìyẹn torí pé ọlọ́wọ́n ọba ní subahana wa ta'ala kò labọ́ ẹ̀mí kan lọ́rùn ntí ẹ̀mí kọ̀ọ̀kan lágbára rẹ̀ tó dìde lè jẹ́ mùsùlùmí eléyìí ni ìwọ̀nba sókè lórí ọ̀rọ̀ zakatul fitr kọ́lọ̀ mọ́ mọ́sá sèmi àti yín ní ẹni eré ọlá tóbi ọlọ́run ọba àlá subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. a dúpẹ́ fún allah subhanahu wa ta'ala a sì tún kí àwọn mùdírù wa látara àwọn iṣẹ́ bántabanta tí wọ́n ṣe yí abẹ́ọ́bá dẹ́dá kí mọ́ṣàbà gùn yín lẹ́mìí kí mọ́ṣàbà jẹ́ kí oore yín kí ó mọ pọ̀ sí ọ̀la títóbi rẹ̀ àlàyé ní ráńpẹ́ nípa zakatul fitri òun náà ni àti gbọ́ọ̀nì àbí ọba dẹ́dà kó mọ́ṣàjẹ́ kí èyí tí wọ́n wí fún wa yìí mọ́ṣàjẹ́ kí ó wúlò fún wa wàlá àtútù bí ọba dẹ́dà wàlá agbára rẹ̀ wàlá làhàwùlà wàlá kúwàtà ilà bìlà ilà àlì ilà àdìm ọkọ́ pàtàkì fún àwọn tí wọ́n gbé ètò yìí lọ́wọ́ tí wọ́n ràn lọ́wọ́ tí ó fi ń dé tí ìgbọ́yìn nílé lóko àbí ọba dẹ́dà subhanahu wa ta'ala kí mọ́ṣàbà máa jẹ́ pé wọn nígbà tí wọ́n bá ti ní bùkátà kí ọba dẹ́dà kó ṣàánú wọn wàlá àtútù bí rẹ̀ bákan náà àwa tí a fẹ́ ran ètò yìí lọ́wọ́ tá fẹ́ kí ó máa tẹ̀síwájú ní ọdún míì ni ìyẹn nínú Ramadan míì àbí ní àwọn ọjọ́ míì náà kí a kọ account number yìí kalẹ̀ láti lè máa sọ owó sí díẹ̀ díẹ̀ ni àbí tí abánilẹ̀ kan náà account name yìí òun náà ni Mad Umar bin Khattab ti account number sì jẹ́ two zero one seven six six six four six six account number lẹ́ẹ̀kan sí two zero one seven six six six four six six tí bank name sì jẹ́ first bank Abi allah subhanahu wa ta'ala kó má ṣàjẹ́ kí ẹnìkankan wa kí aṣọdún ayọ̀ kó má ṣàdá ẹ̀mí ẹnìkankan wa sí kó jẹ́ ká pẹ́ sí orí dáadáa orúkọ ẹ̀mí ọmọ yín ti ń darí ètò náà ni musaddiq bun zakariya bun saad ọmọ àdúrà òun dágbére pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. allahumma taqabbal salatana òdodo ọ̀rọ̀ alukurani ọ̀rọ̀ lọ́wọ́ bá ni kò sí òjíṣẹ́ méjì tá a fẹ́ràn tó kọjá anabi wa muhammed sallallahu alayhi wa sallam tàbá wa sọ nípa ilé kí ó kalẹ̀ pẹ̀lú sunnatu rasul ilé madu umaru bunu kọtọ ilé kí o tó tó gbangba sùn lọ yẹ ilé madu umaru nkọnilẹ́kọ̀ọ́ tẹ̀sìn tó ń tẹ̀dé larubawa wọn kọnilẹ́kọ̀ọ́ alukurani tí ó yẹni yeke ilé madu umaru nkọni bí a ti ṣe lè kọ ka sọ èdè larubawa lẹ́nu gẹ́gẹ́ bí èdè abínibí bákan náà àwọn ọmọ yóò gbé odidi alukurani sọpọlọ pẹ̀lú rọrùn ilé kí madu umaru fúnni lẹ́kọ̀ọ́ ìdádi ìtìdáyé àti sànàwí ilé kí o wà lọ́jọ́ monday sí ọjọ́ friday ẹ ó láǹfààní àti wá sílé kí ó láàárọ̀ ọ̀sán fún àwọn ọmọ ilé ẹ̀kọ́ alẹ́ fún àwọn òṣìṣẹ́ àti òpin ọ̀sẹ̀ ìlẹ̀kẹ̀ madu umaru bunu kọtọ wà ní ten ayégun street orílẹ̀ gànmú ìpínlẹ̀ èkó fẹ́kùnrẹ́rẹ́ àlàyé ẹ máa pè sórí zero eight zero two eight two five nine six five seven madu umaru bunu kọtọ ìlẹ̀kẹ̀ tá a gbé kalẹ̀ pẹ̀lú ìlànà ọlọ́run ọba.